سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط المستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله آية olúwa آية sọ àti ń rábàbà láti bí ọjọ́ méjì tẹ́yìn láti lérò wípé kádùá tí ó ń bẹnu ààyà náà kó lè bá kò lórí wa lọ́pàá àti rábàbà ń bẹ àdúrà ńlá tí ń bẹ nínú ààyà náà ọwá ń fà wá bóyá torí káwa náà lè bá ìjẹ́ka nínú àwọn tí olùwànsán sọ́tọ̀ ìhójúra tẹ̀yìn bàtà sọ pé àwọn olùgbé ńlá àyìn nínú ṣe ìtọ̀ ọ̀nà ọ̀rọ̀ jí لهم يطيعكم في كثير من الأمر عجبتم ولا إن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. Olúwa ń pè wá nínú àyà yìí pé kágbà fún ànẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam kágbà lágbàtán orípẹ́kẹ̀tí náà ni a wí ń bẹ́ kágbà lágbàtán fún ànẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam tàbá wá gbàlágbà kan yọ́ máa jẹ́ àpẹẹrẹ àbí àkọmọ̀nà wípé a wà nínú àwọn tó ló wárò ìyẹn wọn náà lára kí wọ́n ní أحب إليكم الفتنة وتبين له في قلوبكم أما بلما وجلوا عن المياه لملك وما سرته wọ́n máa fẹ́ràn èmi ọlọ́run wọ́n máa fẹ́ràn ànẹ́bí tí mo rántí wọn wọ́n máa fẹ́ràn àsọ̀lá àtẹ̀wọ́n kíkí kan máa fẹ́ràn gbogbo tó ń pè ní jọsìn tó ọlọ́run ní máa ń wò wọn wà lára kí wọ́n máa hábà Olúwa ni èmi náà ni mo ní kẹ máa fẹ́ràn ẹ̀sìn tí mo fẹ́ràn òṣìṣẹ́ mi sí yín mú tán wá sí lọ́sọ̀ fún yín. Mo tán wá jẹ́ kẹ máa kó lera gbogbo tó bá ti takò ẹ̀sìn. Ẹ̀yin ò ní fẹ́ràn ẹ̀sìn mẹ́ta lọ́kan. ẹ̀yin ò ní fẹ́ràn ológun ẹ̀ẹ̀ní fẹ́ràn olóòtà kódà ẹ̀ẹ̀ní fẹ́ràn gbogbo bọ bákan náà gbogbo ń tẹ́ pè máa sá fún bẹ́ẹ̀ tí ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ́ kan máa sọ pé á bó ló ti wá jẹ́ tí wọ́n fi já sí lẹ́sẹ̀ báyìí bẹ́ẹ̀ ni tẹ́ bá ti pé. Ọlọ́run kò wá sínú wa o. Àwọn àti máa bẹ fọ́bùlá mìíràn lọ́ ní wà ní àìmá. Fọ́bùlá mìíràn lọ́ ní wà ní àìmá. والله عليم حكيم والله عليم حكيم جمع فضلا من الله ونعمه والله عليم حكيم والله عليم حكيم هذا كده كده كده تدعوا في الله الله Yába ní àwọn àwọn ni Ahlul Fadli àwọn tàbí àdàbí ìjọba. Yába ní àwọn àwọn ni Ahlul Nihma àwọn tàbí àdàbí ìjọba. Àwọn náà wá ń tọrọ ẹ̀ pé ìlànà. Táàsì òórùn ẹ̀fọ́ lílé hùn. Lára ayé àfọ́bílá ẹ máa fi jẹ̀kọ́ tó. Mọ̀ bá yá wà rẹ̀ fọ̀gangan fún ara rẹ̀. Náà lẹ́kọ̀ọ́ tàná. Lẹ́kọ̀ọ́ tàná. انتقلنا بالامس وضاء انتقلنا بالامس هذه الآية. لقنا لقنا a lọ sí bí a ní àyà yìí apin sí méjì apin sí méjì wọ́n máa ń bí kan dákẹ́ ìgbìmọ̀ èyí tó bá ní rí ọmọ wùlẹ̀ wù wọ́n máa pa àwọn èèyàn lọ́ba máa nù rí dáadáa náà lẹ́kọ̀ọ́ àná apin sí méjì àyà yìí ọgbà pínpín nítorí pé a fẹ́ mọ ibi tí ẹ̀mí àyà wà ibi tí àwa èèyàn tí à ń tẹ́ sáyà ń kalẹ̀ tá ń kà á fún ibi tá ti mú àǹfààní ti wá kó mẹ́. Nígbà wá pín apín sí méjì á ní abala kan ń bẹ̀, náà ni abala àkọ́kọ́, òun náà ni wà á mú. لو يطيعكم في

abala kejì yẹn la wá ń sọ fún wa wípé ó dùn ju fáwọn ẹ̀dẹ́ ènìyàn ó dùn fún wa ju abala àkọ́kọ́ lọ àwa ń sọ báwọn bá tọ́ ní bá ti tọ́jú ní àníwá lọ́rùn àlà. kéè ah, wà báyìí wallahu a'lam wallahu a'lam tá a ti fi hùn à pé a kàn rò bẹ́ẹ̀ nìkan ìlọ́wà wájú o nìyẹn wallahu a'lam ajúpájúdà lẹ́ẹ̀dọ́ tó màmá làwa sọ yìí wọ́nà ní ìpìlẹ̀ mọ́ ń bẹ lọ́dọ̀ rẹ ọ̀rọ̀ rẹ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ọba sọ nǹkan kan nípa rẹ̀ tó rí hadith tó fún ọ pé bẹ́ẹ̀ lórí ìyá tó tẹ̀tẹ̀ máa bójú ẹ̀yìn sí wàláhù ìdí àkọ́kọ́ rẹ̀ yẹn kọ̀lọ́lá tó ìrìfàní rẹ̀ à ń gbìyànjú òtúmọ̀ ni aláfẹ́ gbọ́dọ̀ fi síbẹ̀ pé wà lọ́hù àádìsì fún o wọ́n wọ́kọ́ olùhù dáadáa oná ní ta ti kà yẹn wọ́kọ̀ rọ́ọ̀nà àwọn sọ fún aláàrẹ náà rí pé pé bọ́lọ̀ ń sí máa ń pé kọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ràn nǹkan méjì ni àwọn sọ fún eléhùn náà sọ fún apé méjì ni ìfẹ́ ẹ̀sìn àti ìfẹ́ nǹkan tó máa dámọ̀ nílò láyé olúwa ni máa fi wa lẹ́nu ah, bẹ́ẹ̀ náà ni a wá pín pé gbogbo kọ̀ọ̀kan náà níbi títí ń wá eh, ìtọ́jẹ́fẹ́ níbi tí ó ti wájú àti hadith lọ ẹ eh, wà rí tá à ń eh, wa ti dá dámọ̀ ló ti dá nǹkan tí ó máa bá lára mu àríṣọ́láṣọ wọ̀ṣọ́láàmù táwa náà jẹ́ ká ń bẹ̀ inú tó kọ́ máa dámà lára mo dì ní pé kó jẹ kó mu kó wọṣọ kó sakọ kó soge kó nílé kó nẹ́ẹ̀dẹ̀ kó lára kọ́lẹ́bí bẹ́ẹ̀ ọba ti ṣe báǹkì lọ máa dámà máa ń tẹ̀lé táwa làwọn afẹ́fúnra wọn lọ́nà lọ́pẹ́ sí wa lẹ́mìí tọba wa lómi títí ẹ̀ bá tàkìtì bá ń lọ́yẹ kọ́ mọ̀ pé ètò ń lò nìyẹn bí ọmọ ádámà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tá ni ètò jẹ́ fún wa ẹni tó bá rí gbámúdé bẹ̀yẹn pé nǹkan nọ́mà tí nǹkan ọmọ ádámà máa ń fẹ́ràn tí ọba ti fẹ́ràn rẹ̀ máa pé ètò jẹ́ lágbára nìyẹn. àtàlàyé bá ń fún wa. àtọ́wọ́n àtàlàyé rí pé ìtọ́ dáa jù ẹnìkan láyọ̀ hàp ó ti fojú àfà wà nà bá àlà ẹnìyàn hù ونبحت على sọ̀rọ̀ kí dáadáa o àwẹ̀ ń gbọ́ àwẹ̀ ń gbọ́ ké dáadáa kí ó dáadáa kò ní ìdí máa ṣe ọ̀rẹ́ ọ̀sọ̀rọ̀ ké ni mo ní ìgbó ti dáa bá nìyà ó ní kó ké ó sì fara sí nǹkan أيها بسم الله ها وتفاهمت على أنه لا يعاقب الإنسان على حبه في المبالغ أطلعنا يبي يوم أما أدام أقول بواسين كتلو ندام وتابعنا tó bá lẹ́yìn tí ń búyàn pé n dámọ́ fẹ́ràn rẹ̀ sọ fún ẹ̀jẹ̀ fọ́mọ lẹ́yìn ni kí èèyàn sọ pé obìnrin ọ̀gbọ́dọ̀ fi yá ni kìkì ọmọlẹ́yìn ìṣúná ti bá ń pàṣẹ bá wọn. ẹ ṣe ọkùnrin ọ̀gbọ́dọ̀ níyàwó kí ló dé bó ti gbọ́ ẹni tí bá ń pààyàn láti nǹkan báyìí ẹ sọ fún ebi ọmọlẹ́yìn ìṣúná. kọ́mọ ọ̀dà ádámọ̀ ọ̀fẹ́ràn nǹkan tá a dámọ̀ wa nínú nǹkan tá a fi máa sọ pé ọmọ ádámọ̀ òtòtọ́ ni ọlọ́jẹ́ nù àfá àbìlàfíì tó máa bàdàn yìí ọ̀fẹ́ràn ká àbí ọ̀fẹ́ràn lé ọ̀fẹ́ràn ọlá

kí ló kọ rẹ ọkà àbọ̀ nìyẹn. àti pé lánàá náà sọ fún wa pé nǹkan tá a tún fi ń sáyé tó máa dá màmá ń fẹ́ràn yẹn ibi àti lọ ní hábàbà ilé ìkòmọ́lù sí ìmọ̀ nǹkan tó máa dá màmá fi ń sáyé gan tá a fẹ́ràn yẹn. ẹlọ ọmọ pé tí èèyàn bá ní ìmánì dáadáa ó tún lè sọ di nǹkan tó tún fi máa níwájú ọlọ́run bó ti fún alákòjúwe bẹ́ẹ̀ náà lánàá náà náà. àtàwọn nǹkan mi àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tá a tún sọ tó jẹ́ síbi kálukú náà máa yọ tọ̀gbọ́ padà á máa rí àǹfààní tó wà ń bẹ̀.

àwọn sàbí ànábì ọdí ọba ọ̀dá fún tó débi wà hábàbà ilé kọmọ́nì ìmá fún tó débẹ̀ yẹn wọ́n gun àjà méjì àkàbà méjì ni wọ́n gun àwọn náà gbọ́dọ̀ gun dábá fẹ́ débẹ̀ kí ni àkàbà àkọ́kọ́ sẹ́ẹ̀pù àkọ́kọ́ náà ni pé wọ́n wá ìfẹ́ ọlọ́run ọwọ́ àmà béèrè pé kí làbí máa wá ìfẹ́ àwọn mọ̀ wọ́n ti pé nígbà wọn wá fẹ́ ọlọ́run dán olúwa wá fẹ́ràn wọn sẹ́ẹ̀pù fún ọlọ́run wá fẹ́ràn àwọn tán gbogbo nǹkan tó wá ta olúwa wá fi jẹ́mi wọn ká máa fi jẹ́mi ká máa dára wọn àkàbà méjì sí àwa náà gbọ́dọ̀ gùn àwa ní tí èèyàn bá ti wá gun àkàtọ̀ yẹn tó gun sẹ́ẹ̀pù yẹn tó bá gùn ẹ lọ mọ̀ pé yóò rí ìfẹ́ ìmáìnì yọ wà lọ́kàn díẹ̀ náà ẹni ìfẹ́ ẹ̀sìn gbogbo nǹkan tó lọ́wọ́ fẹ́ yọ máa wù ú àwa tún sọ ń bì pé kódà nǹkan tí kìí ṣe nǹkan ìdá máa fẹ́ràn nípa ẹ̀sìn mahbubat al-fitriyya yuhabbabu ilayhi afdal àwọn èyí tó dáa jù ní nǹkan táà tó máa ń fẹ́ nú ayé lọ́lọ́run ó tó máa fi sí lẹ́nu lápòjú ilé ìsìn kájí àbá ìlérè nìsín àbá kọ́pà ní tó jókòó lọ́ọ̀kan o fọmọ pé nǹkan tá a máa ń fẹ́ láyé òní kí ni ó àbí sọ nǹkan tá nǹkan tó alhamid tàbí tó nǹkan kan nǹkan tó fẹ́ láyé ní gbọ́ ìyàwó obìnrin kan bẹ́ẹ̀ ni ọlọ́run wà fún ọ ní ìtọ́ dáa jùlọ ok bó ti wá ṣe yìí wọ́n ní tí ọba ilé ṣe yí máa ń tọ́ fẹ́ràn ọlọ́run tọ́lọ́run wá fẹ́ràn rẹ̀ àkọ́kọ́ tí ó kọ́kọ́ fi ọtí ọlẹ́mi ni pé nǹkan tọ́lọ́run fẹ́ nú ẹ̀sìn bóyá gbogbo nǹkan tọ́lọ́run fẹ́ nú ẹ̀sìn yọ́ máa wọ̀ ẹ́ nítọ́lọ́run wá fẹ́ tí máa fi tẹ́mi yàn náà fi ayé ọ̀wà ní fún ọ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ́wọ́ àjẹ́ kí ìtọ́ dáa jùlọ kọ́ máa ti kí ni ọmọ ọmọ tí ọlọ́run bá fẹ́ràn rẹ̀ àfábìlà ní tí wọ́n bá ti ìfẹ́ ọlọ́run tọ́lọ́run bá fẹ́ràn rẹ̀ lọ́ọ́ mà pé okùn kẹta ń pè lẹ́sìn ní ọmọ òwò ẹ̀ wọ́n lọ mọ̀ wípé nínú nǹkan ayé tàbí nǹkan ayé wọn èyí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ni ọmọ wẹ̀ èyí tó dáa jùlọ bẹ́ẹ̀ irú obìnrin tó ń béèrè fún nìsín kò ní jí obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbé káà ń béèrè fún kò ní jẹ́ káà tẹ́lẹ̀ pé gbogbo àtúrọ̀ bí ẹ̀ ń bàjẹ́ yóò jẹ́ nǹkan dáa tọ́lá làásìá tó bá jẹ́ sí pé lé náà ni èyí tó yanranjú yóò pọ̀ wọ́n ní àǹfààní tí ń bẹ́ẹ̀ wọ̀ láti nà wá. láàrin ìyá wa fẹ́ wò pé kẹ́ ìfọ̀yà náà lè àwọ̀ àti kẹ́ náà lè àwọ̀ àdùn òun bẹ̀rẹ̀ ni má kìí máa ń lẹ́nu. ìbéèrè wa ni báwo làwọn tàbí àtàwọn tó ṣáájú ni báwo ni wọ́n ti rí bọ́lọ̀ ọlọ́run ti wá fi ìfẹ́ ẹ̀sìn tọ́kàn wọn ọ̀nà abúlé àgbàdé bí àtẹnumọ́ bí ẹ̀ náà. wọ́n bẹ̀rẹ̀ níbi tó lè wá sí ní wọ́n bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ nǹkan náà. nígbà wá dúró lórí nǹkan tí a ti bẹ̀rẹ̀ yẹn olúwa wá fún wa ní nǹkan tí wọ́n wá. wọ́n ní dábàá wá béèrè pé kí làwọn ẹni àná sí tọ́lọ̀ fi sọ pé wà lákìn àwọn àgbẹ̀ tí wọ́n ti ní pé wọ́n ti nǹkan tó lúwá fi fẹ́ràn wọn. ọwọ́ a máa béèrè kí wá ní nǹkan náà ọwọ́ apọ̀ àwọn onímọ̀ máa ka ẹyọ kan náà mọ̀tẹ́sọ̀ fún anídò tó jẹ́ àsìkò yìí. wọ́n kà á kódà fáwọn àgbà rẹ̀ máa mú ìdùnnà kan ìyàwó wọ́n kà tó mẹ́wàá màá tó ń parí náà fún wa ṣùgbọ́n ẹyọ kámẹ́lá sọ fẹ́ràn Muhammad sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ tó tọ́ tó bá ti fẹ́ràn ọlọ́run tó tọ́ tó fẹ́ràn ànábì náà ọlọ́run ó fẹ́ràn rẹ̀ ọ̀mọ̀nà àhàkọ́lọ́ tó bá fẹ́ràn ọlọ́run lẹ́yọkan olúwa ó fẹ́ràn ẹgbẹ̀yọkan lọ tọba fẹ́ràn ọlọ́run lẹ́yọ kan olúwa olúwa ó fẹ́ràn rẹ̀ jẹ́ lọ. àṣà ọlọ́run ọwọ́ àwọn àmì àyà Quran sọ́tò bàtà àyà 155 olúwa sọ pé wà mí náà ṣe wá ní والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا منك والذين آمنوا أشد حبا àtàwọn àwọn àwọn tẹ́wọ̀n àwọn wàmínà nínú àwọn ẹlẹ́bọ èèyàn pé èèyàn ń àwọn kùndàrú wàmínà nínú àwọn ògùndélé ẹ̀kùn sí tán ó ní báwọn èèyàn àwọn èèyàn yamayama mọ́yìnyẹ̀ tẹ́sí tó ní dúró ní láàrín àdáyà wọ́n ní nǹkan mí táwọn náà fẹ́ràn ṣùgbọ́n bó wọ́n ti ṣe ìyẹ̀ṣẹ̀gbóná ó wọ́n wá fi wọ́n fi déédéé bí wọ́n ti fẹ́ràn ọlọ́run náà ti fẹ́ràn òṣà wọn náà wọ́n fẹ́ràn ọlọ́run náà kò sẹ́ni tó lọ ń dájọ́ fẹ́ràn ọlọ́run kò sí bó ti fẹ́ ṣe bó ti wà wọn tèfèrè dá wà nílùú èbó nkankan yẹn bó ti máa ní ọmọ ìjọ ọlọ́run bẹ lọ́bẹ̀ ṣùgbọ́n báwo ni fẹ́yìntì rí náà nìkan wọ́n fẹ́ràn nǹkan mi wọ́n wá sí tọ́lọ́ náà sí dọ́gba pẹ̀lú ẹ̀ wọ́n ní báyìí ẹni tí ó wà tá a máa sọ pé fẹ́ràn ọlọ́run àwọn náà lọ́run ròyìn gbé wá láì sí ọlọ́run ní àwọn tí wọ́n ní imáni ọlọ́run kọ́sà wa náà bẹ́ẹ̀ àṣà sí. àṣà sí olóńgbà àṣẹ́dù wọ́n ní fi wọ́n á ọlágbára pọ̀ ní ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ wọn bá. ìyẹn ni wípé ìfẹ́ wọn kọjá bẹ́ẹ̀ tó bá fẹ́ rí ìfẹ́ ọlọ́run fẹ́ ọlọ́run lójú ẹ̀ ọ̀fẹ́ràn ọlọ́run lójú ẹ̀. Oyún wọn sọ pé wọ́n jẹ́zá omi jíjẹ. Bẹ́ẹ̀ ni, ah, wọ́n ní jẹ́jẹ́ wàlìjàzáà min jinsi al-amali wọ́n ní ẹ̀sán iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ àdámà irú sẹ́tọ̀ bá sínú ọlọ́run fi máa sẹ́yìn lẹ́sẹ̀ bọ̀ bá ti pé bẹ́ẹ̀ ló ti bá ó lè dọ́gbọ́n tí wọ́n ju ọlọ́run bọ̀ bá ti pé wọ́n ní ń bá fẹ́ràn ọlọ́run tó ìfẹ́ àtìfẹ́ ọ̀pàdé wàlùkẹ́yìrú lèlùkẹ́yìrú tó wà bá ti dáadáa ó ti dáadáa wàlùhásánà wàhákàdà nàhán. nínú nǹkan tá a fi rífẹ́ ọlọ́run ní káfíńà anábà Muhammad sallallahu alayhi wa sallam. ومن أحب رسول الله فرد بما في هذه الآية من محبة ومن حد الكفر بني إن بفنا النبي محمد صلى الله عليه وسلم. Ah, àwọn ní májíhù táńkù eh, ní májíhù ó rí pé ìfẹ́ ànábì ní a máa kì mẹ́ ìpòrò tó dàlọ́ ìhá sí níyá àjálálùwàrá ní kankankan àbí tó wọ́n ni bàbá ní àhábà rasúlọ́lá bàbá ní àhábà rasúlọ́lá ẹ̀ ń bá fẹ́ràn òjìṣẹ́ ọlọ́run sọ́lọ́lá wa yóò jèrè pẹ̀lú tí ń bẹ́nu ayàtà fẹ́ kéyì kí ní ìrètí ọ̀jẹ̀ olówó ọ̀bẹ̀rẹ̀ rẹ̀ kódà tí wàá fi hàn nìkan tó bá fi ènìlè lórí ẹ̀ ẹ̀rọ tó àtọ̀ lè mọ̀rọ̀ ọ̀nà ayàtà ti wá ní olúwa sọ kó lè ń يغفر لكم ذنوبكم وهو الغفور الرحيم قل وأن يقول وأنا بغفر إن كنتم تحبون الله Fèkì ìfẹ́lẹ̀ ní tọ́lọ́run tó bá ní pé kóòtù ìtú òdodo lẹ ní. àtàlẹ̀ ọ̀hún. èmi tí mò ń kéde yìí jẹ́ tí mò ń kéde fún yàrá níbi ní sọ́ba nǹkan àtọ́lọ́ bá rẹ̀. iṣẹ́ ọlọ́mọ jẹ́ fún yín. ó yẹ kí ẹ gbà fún mi. sẹ́bà jẹ́ pípẹ́ ẹ fẹ́ràn ẹ fẹ́ràn ẹ fẹ́ràn ọlọ́run lóòótọ́ ẹ tẹ̀lé mi. wọ́n pẹ́ fẹ́ràn ọlọ́run lóòótọ́ ẹ tẹ̀lé mi. ẹni ẹ gbà fún mi ànábì sọ́lọ́ Tọ́ba ti wá ṣe báwọn kí ni ó tẹ̀lẹ̀ sí yín? Olúwa náà fẹ́ràn yín. Obìnrin wa yí kó tí èèyàn bá fẹ́ràn ànábì sallallahu alaihi wa sallam. ànábì lẹ́yìn sallallahu alaihi wa olùwọ́ fẹ́ràn rẹ̀. olùwọ́ fẹ́ràn rẹ̀. ibi tí a lò súnà ti gbé yín nìyẹn. ibi tí a lò súnà ti gbé gbogbo yẹn nìyẹn. a kò lè ẹ̀rọ. bọ́ ọba ti ti bá tẹ̀lé òun ní tó. bẹ́ẹ̀ ló ti máa rí. ìrìnàjò mú wà ọ̀rọ̀ àyàwó ìrìnàjò mú lọ́wọ́ ló fi jẹ́ ká máa sọ fún ọ pé ẹni tí máa ń ṣe súnà tó tó ti súnà nẹ́bì sallallahu alaihi wa sallam òun gangan lólùfẹ́ ànẹ́bà Muhammad ó ti lọ máa bọ́ sí àjò olúwa fẹ́ràn ó ní fàtẹ́bí ọ̀hún ẹ̀ fàtẹ́bí ọ̀hún ní yóò bébè fún jàzáwò nìyẹn jàwábù ṣẹ́rù náà nìyẹn bàbá ti rí jùmúlà sàrùbíyà ọ̀hún tùfíìdù takid tọba ti rí jùmúlà àwọn sẹ́ńtẹ́ǹsì bá ń jẹ sọ pé a ah, tọ́ ọba ti nǹkan báyìí yóò rí báyìí nínú koran àbí wọn àwọn nàbí Muhammad sallallahu alaihi wasallam wọn ní kọ́ máa sọ pé wọ́n ń hámẹ̀ ní fi àlórí bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọ àmọ́ sọ pé yóò ọbẹ̀ tó sọ ọdájú pátákì olúwa yóò fẹ́ràn ni o tọ́ba ló jẹ́ Imam Al-Hasan Al-Basri rahimahullah زعم قوم ما كانوا زعم قوم انهم يحبون الله فابتلاهم الله بهذه الايه wọ́n láwọn èèyàn kan tó ké àwọn èèyàn kan bẹ nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ wọ́n rò pé wọ́n ń pariwo pé àwọn bí àwọn òhe bó mọ́ àmà òhe bó náà bí i àti wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ọmọ ẹ̀rin àti mi yá Muhammad àjálá

a máa pè ní àjò ọkọ̀ tí a máa pè tọ́ gbogbo àwọn ọmọ yìí wọ́n ń kéde bẹ́ẹ̀ náà látàlá sí ni wọ́n máa sọ pé yẹ àwọn làbẹ́rẹ́ àjọyọ̀ ìfọ̀rọ̀lá àwọn ti jà ní ọkọ̀ pàmò làbẹ́rẹ́ ànábì Hasan Basiri fẹ́ sọ̀kọ̀ ọ̀rọ̀ lóyìn oníṣà àmàkọ́wọ̀ ọláwọn èèyàn kan nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn kan wọ́n rò pé àwọn fẹ́ràn wọ́n sọ pé ah, àwọn la fẹ́ràn ọlọ́run àwọn la fẹ́ràn ọlọ́run àwọn la fẹ́ràn ọlọ́run àwọn fẹ́ràn nẹ́bí sallallahu alaihi wa abdallahumullahu bi hadhihi al-aya قد كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. Ìkáàbí bá a máa pé ọ̀fẹ́ràn ọlọ́run ọ̀fẹ́ràn ànínẹ́bì ní bàbá tẹ̀lé ànínẹ́bì tó sọ́lọ́lá wa lè wọ̀. Bàbá tí wàá ṣe máa ń olówó ṣe kí ni o, yọ̀ọ́ fẹ́ràn àwọ̀ náà. كلما كلما تقدم من العبد في محبته للمرء كذلك كذلك يتقدم في جزاء bẹ́ẹ̀ni bí yẹn bá ti ń tẹ̀síwájú ní òfin ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni wọ́n máa tẹ̀síwájú bọ́lọ́hún ti máa ti gíní yọ́ máa fẹ́ràn ọ̀nà sáà mọ̀ pé yẹn máa ní oògùn tó fi rí fi ọlọ́run oògùn tó fi rí fi ọlọ́run oníkọ́ fẹ́ràn ànábì Muhammad kọ́ tẹ̀lé yéé fẹ́ ẹnu láti fẹ́ ẹnu láti ọ̀ ṣe bó ti dé wọ́n sọ bó ti wọ̀ kí irun bó ti kì hùwà bó ti ń hùwà gbogbo bó ti fẹ́ntọ́ fẹ́ntọ́ fẹ́ntọ́ ọ̀sán fẹ́ràn ọ̀sán fẹ́ràn ọ̀sán fẹ́ràn kódà bó tiẹ̀ dé ọ̀sán fẹ́ràn kan lọ́wọ́ màá dúró wájú fẹ́ràn rẹ̀ lẹ́yìn. a lè ṣe gbogbo ntànà bìí ṣe tán ṣùgbọ́n tó o fẹ́ràn ẹ̀ sọ fẹ́ràn nǹkan wù tó sì ń gbàdúrà pé ah, èmi náà ọlọ́njẹ́ ńlágbá jẹ́mi náà lè ṣe lọ́wọ́ mọ̀ pé olúwa ti fẹ́ràn rẹ̀ nìyẹn o bọ́lọ́n bá ti wá fẹ́ràn èèyàn tẹ́ mọ̀ pé yóò fi gbogbo àwọn kan tá a rí lẹ́ẹ̀kan nì yóò fi sínú ọkàn rẹ̀ tí ó máa fẹ́ràn rẹ̀. wọ́n ti ń jọ mọ́tàlá ìlà àti ìlà àti ìlẹ̀kọ̀ọ́ ọ̀pẹ̀ ìlú gbọ̀ngàn. wọ́n ti tabawo tẹ̀lẹ̀ kékeré tí ń bọ̀ ìwò yóò tún yé wa sí aláàfin mọ̀ yìí pé aha àti bẹ́ẹ̀ ni bí yẹn bá ti ń gòkè náà fẹ́ ànínẹ́dọ̀ Muhammad sọ́rọ̀ bá rẹ̀ bá ti ń tẹ̀lé tó bẹ́ẹ̀ ni olúwa náà máa dá padà mọ́ fẹ́ràn rẹ̀ sí mọ́ fẹ́ràn rẹ̀ ẹ jẹ́ àwòtà kékeré yìí kí ni. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ Abdullahi ibn Hisham ó ní àwọn wà pẹ̀lú ànínẹ́dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ànábì wa gba ọwọ́ Umar ibn Khattab radiyallahu anhu ànábì gbọ́wọ́ rẹ̀ mọ́ báyìí eh, ọgbà lọ́wọ́ mú kí ni wọ́n sọ ah, Umar wa ń sọ fún ànábì sallallahu alaihi wa sallam èyí ò ti jẹ́ ọlọ́run eh, ah, wà ànábì yẹn sọ kankan fún ẹ Umar fẹ́ gboyè ìjọ náà ni tí ọmọ pé àtúnwò tí gboyè òye lòun mú lọ́wọ́ náà àwọn ìwòjì ọlọ́run kò tẹ̀ gbàmì lọ́rọ́ mú yémi náà fún ọ ní gíftì kan bí wọn náà ti ṣe fún jẹ́ nǹkan tí ń bẹ lára mi ìwà nẹ́bí àlàáńtà àbò ìráyá gbogbo tí ń bẹ láyé mo fẹ́ràn àwọn tó dá ń bẹ̀ wò ṣùgbọ́n tí gbogbo nǹkan tí mo fẹ́ràn láyé tá a bá kó kalẹ̀ báyìí wọ́n mo fẹ́ràn jùlọ. wọ́n mo fẹ́ràn jùlọ. Allahu Akbar tí ẹ̀ bá rí bá ń fún wọn náà sọ́mọ̀ bí ha ọ̀rọ̀ bí thank you very much ó ṣe o ah mo dúpẹ́ jọ ni ah ọlọ́run ah òótọ́ ah, ni ah ó bá bùsọ̀ bá wọn ó rò pé àwọn abẹ́ fi gòkè ní ṣùgbọ́n ànábì wa sallallahu alaihi wa sallam ànábì wa sọ pé láà ọ̀ ń bọ̀ àmọ́yẹ bọ̀ làkú gbogbo nǹkan pátápátá tí ń bẹ láyé ọ̀fẹ́rìn ìmì jùlọ lóòótọ́ ó sí àìsàn tòmókù bùnmí ìtọ́yẹ kó dé ibi tó wà yẹn jìnnà jẹun fún bò mí tí wàá níbẹ̀. wà níbi wàá ní mọ́fọ́lọ́ ń búra ìdí náà fẹ́ sọ ìmọ̀fọ́lọ́ ń búra lórí ẹ̀ ká lè bá a mọ̀ pé ọ̀ràn yẹn ní nǹkan gbọ́dọ̀ pẹ̀lẹ̀. torí pé tẹ́nìkan bá fẹ́ sọ lọ́rọ̀ bá ń fún yàn èèyàn pè sí orí ẹ̀ yìí ni èèyàn kan lásán tó bá sọ lọ́rọ̀ bá ń fún yàn mọ̀ pé nǹkan kan ṣe ni. ànábi wàá ní wà lẹ́dí nafsi ibi yẹn dì mo fi olúwa tẹ́mi mi ń bẹ lára rẹ̀ mo fi búra. ọwọ́ tí ìmọ̀ kankan ọ̀rẹ́dẹ̀ ń bọ̀ yìí hátà àkúnà àhábà ilẹ̀ ìta mìíràn kù èmi tó ní ọ̀fẹ́ nílò ogun ìwọ gbọ́ ọ̀fẹ́ náà ara rẹ̀ ní ànábì lọ sọ́lọ́ tí ì ṣe ó ọba tó fẹ́ràn mi ju ara lọ. wa sọ pé eh? ṣé pé ibi tá a wà ń kò ọdún ti fàwà sókè sí ọ̀dà anábì wa ọmọrù wa ń sọ fún anábì pé fa ìnáwó wà nábì sallallahu alaihi wa sallam yíò náà ti pé pé wàlẹ́rì náfí ìyẹ́dì yìí èmi náà wá fi rìn pé wàláhì mọ̀fọ́lọ́mbúra mọ̀fọ́lọ́mbúra bó ti ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó mo ti wá fẹ́ràn ìwà nábì ara mi lọ sọ́lọ́lọ́hù àríwá ànábì fún lóyè ìjọ náà pé ọ̀rẹ́ ìṣẹ̀dí bí dáa ní ọmọ rẹ̀ aláwọ̀ àgbọ̀ ọ láti ní bọ́bá ti fẹ́ràn tó bẹ́ẹ̀ ló ti kíni ló ti máa rí fẹ́ ọlọ́run ọba tó bẹ́ẹ̀ ni nígbà wá ní ó sí ọlọ́run fẹ́ràn àbí ọlọ́run fẹ́ràn rẹ̀ ẹ ma ẹ sọ́ra dá o ẹ tó bọ́ọ̀ bá tiẹ̀ gbà ìsọ mi fọ̀ wàlá ma. nígbà tí wọ́n máa rò wá gòkè àgbà nínú òfin ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. náà dá. bẹ́ẹ̀ ni ó máa rò náà wá rí ìfẹ́ tó ga jùlọ látọ̀dọ̀ ọlọ́run bóòlù ti á jẹ́ ọ̀bámọ́ fún wa wípé wọ́n máa rò jẹ́ kan nínú àwọn ẹ̀sà ẹ̀sà sànkó sànkó nínú kí nínú ọmọlẹ́yà náà bá Muhammad sọ́ra lára wọn ni káhánà múlẹ̀ hàmán ó ti fẹ́ẹ̀ dá ànábì ọlọ́run dáhùn. tí ìbá ti bí ọ̀sán nàbí lẹ́yìn ànábà Muhammad sallallahu alayhi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn ó ti fẹ́ẹ̀ di bí wá àtọ́lọ́wọ́n bá a sọ̀rọ̀ yìí ló fi jẹ́ tí wọ́n wà náà hadith wa ní sahih Bukhari àti Muslim pé. kàdáadá máa ń sí adé. قال رسول الله صلى الله عليه وسلم إنه كان فيمن كان قبلكم الناس محدثون فإن يكن في أمة منهم أحد فهو عمر بن الخطاب ọ̀rẹ́ ànábì wa wá ń sọ sallallahu alaihi wasallam innahu kana fi man kana qablakum náà àwọn èèyàn ti lọ tí wọ́n ti jẹ́ sí pé ní a bá sọ̀rọ̀ báyìí ó sì máa ti rí bí nǹkan ọ̀bẹ wọ́n ti lọ ṣùgbọ́n àti ìmọ̀bí ọwà ní òjò àwọn ìjọ ànábì Ibrahim ànábì Musa wọ́n nílò àwọn báwọn ẹgbẹ́ ìtura wọn anabi wọn sọ pé àti wàá mọbi lọ́wọ́ àánú ìjọ ọ̀nà fa ń yàkó fi ó mà ní jọba tí ẹ wàá wà nínú ìjọ mi Umar bin Khattab ni. ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم. لو كان عمر بن رضي الله تعالى sọ́rọ̀ bá wà rí ọ̀sọ́nà ọ tẹ̀lé ànábì tẹ̀yányá orífẹ́ lọ́dọ̀ wọn ká tẹ̀lé ń pè kì í ṣe pé ẹ eh, mọ i love you ń hmm, iṣẹ́ tó ń láàrin ah! púpọ̀ àwọn tẹ̀lé ànábì lẹ́fù méjì ni Umaru rí kọjá ń ìpele àkọ́kọ́ ó ní mo fẹ́ràn wa Ànábì sallallahu alaihi wasallam sí gbogbo nǹkan lọ àyàfẹ́ mí mi nìkan. ìpele ẹlẹ́ẹ̀kejì ọjà o mo ti gòkè o fẹ́ràn rẹ ju ara mi pé sẹ́ni tó bá fẹ́ràn Ibi àti fẹ́ kẹ́kọ̀ọ́ nìyẹn o. Mun wà náà sọ àhúná. Àyẹ ní ìpele méjèèjì lọ́mọ̀ dùn ló sì dá o. Àwọn èèyàn bẹ lórí ìpele méjì ń di ìṣẹ́ Ọlọ́run àbí jẹ́ ànínábì sallallahu alaihi wasallam ju ẹ̀mí ara wọn lọ àbí kọ́ má tó ẹ̀mí ara wọn. Ìkànnù ìpele méjèèjì ga jù kejì lọ. درجة منهما فقلت لك بالحديث التابعي wọ́n ní èyí tó dáa jùlọ náà ní kíyàn fẹ́ràn ọlọ́run kúrò fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam jókè lọ èyí sọ pé ah, ọlọ́run ní ó gbìjà ara ẹ̀ ànábì ọlọ́run bá sọ̀rọ̀ ní tí yóò yẹn ju ara ẹ̀ tí ọba ti lè yanjú kan yanjú èmi ń gbàná ìgbà náà láti máa mọ̀ pé a ọwà lókè wọ́n a máa wo ìta wíìn náà o a lè sọ pé lẹ́mù yẹn dáradá tó fàárù a lè máa pè ní dáradá tó fàárù a lè pé ipò ipò tí fàárù kò wà náà wọ́n máa kọ́ di àbá o ó lọ́ga jùlọ ń bẹ̀ ìpele lẹ́ẹ̀kejì dáradá tó máa dúró náà dáadé òun náà ni kéèyàn fẹ́ràn wọn kíyàn fẹ́ràn ọlọ́run kó sì fẹ́ràn anábìwá sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kò tó bá a ti fẹ́ràn ẹ̀mí ara wa. àbá ìsìnmáyé ìgbèjókòó lọ́ọ̀kan yìí ní ọfẹ́ràn ọlọ́run ọfẹ́ràn ànábì bí gbogbo nǹkan yòókù lọ. ṣùgbọ́n á ẹ̀mí mi ò sí gbé dára mi yóò. ọlọ́run yóò àwọn lẹ́fù kejì ni ẹ̀ tó náà dá àbí ọ̀dá wọ́n ní kọ́ yá náà ní bẹ́ẹ̀ náà hadith anas ti ń bọ̀ yìí ẹja lọ wọ̀ làálà láwí o ẹja lọ wọ̀ hadith anas sọ́dọ̀ yàrá ọ̀dà láàánú tí ń sọ pé ẹjọ́ kí kí hadith yàrá ṣẹlẹ̀ láàárín omi náà. Òjíjọ́ ọlọ́run gbé òfin kalẹ̀ ń bẹ̀ yẹn, ó ní láyé omínú àhàdókọ̀ ẹnikẹ́ nínú yìí ò lè tí gòkè àgbà nínú kọ̀wá sọ̀rọ̀ ẹ̀mí ara ẹ̀yìn tí ẹ fi fẹ́ràn ẹ̀mí ànẹ́bì ju ìyá yín bàbá yín ọmọ yín ìyá aya yín àti gbogbo èèyàn lọ kọ̀wá sọ ẹ̀mí ara wa mẹ́ ó fi wáyé pé lẹ́pùtọ̀ dáa lòun náà lẹ́pùtọ̀ dáa lòun náà kéèyàn fẹ́ràn ànẹ́bì sallallahu alaihi wasallam ju gbogbo nǹkan lọ ṣùgbọ́n ah, ìdí gàdé bí tẹlẹmì ara wa yẹn àwọn ah, náà gbà á tíráì nígbà afẹ́míjáde fún abẹ́rẹ́ yẹn a máa fi àdéhùn àná sí ẹsẹ̀ fi ẹfíjáde tó ní láyé òmìnú. sábàbá fẹ́ fún ìfẹ́ mi wà lè fún sọ́nà méjì pé dárájà méjèèjì ká máa fún lórúkọ bá nínú ìfẹ́ àkọ́kọ́ kí ni dárájà tó hàn mọ́ ọ̀dín náà ni ìfẹ́ náà ni lẹ́bù Umaru kò jẹ́ ti old level fún Umaru fún ọdí alára ni òun náà ni new level tí Umaru gùn padà ó rí a pé Umaru ti sáyé lọ ọlọ́dí alára ni lórí old level ó tó di pé ó wá sọ fún àìnàbì ìjọ náà pé à ń ta àhábù iláyà mi kú lè ṣe ìwọ ọmọ fẹ́ràn ti gbogbo nǹkan lọ ah ìlànà àtẹ̀mí mi nìkan ah anábìrá ń sọ̀rọ̀ lọ àlùfẹ́lá ó tí gòkè gòkè lọ bí kò fẹ́ràn mi jẹ̀mí ẹ̀rẹ́ lọ àfi àǹsọ̀ fún wa pé darajatu Umaru qadim wà darajatu Umaru ipò tí Umaru wà tẹ́lẹ̀ àti ipò tó tẹ́tẹ̀ gbọ̀. àti pé àkọ́kọ́ àtẹ̀kejì mba ní kéèyàn ogun alakọkọ ní náà ah, ti try ọfẹ́ máa nẹ́bi ìdòwò rẹ lọ. ṣẹ́mà ní ọwọ́ anáwó sínú sún náà tọ́ máa pa ọ́ máa pa ọ́ máa pa ọ́ máa pé ọwọ́ ẹ̀ dì nà. ọfẹ́ máa nẹ́bi ju eh, ọmọ rẹ ọwọ́ bawí ní bawí tó jẹ́ sí pé àwọn èèyàn fẹ́ máa sọ lẹ́nu pé ha síbọn bàbá rẹ̀ èyí ṣe pé kó olùpa mọ̀ ǹjọ́ o yẹn ni pé ìbáwí pé bóyá ọba jà ní ọ̀nà tó gùn bí ọdún àìmọye ọdún ọgbọ́ ìtàn Abdullahi ibn Umar Allah, Abdullahi ibn Umar radiyallahu ta'ala ọmọ wọn kan mẹjọ ń pè ní Bilal nínú àwọn tàbí nínú ni o ẹnìkan wá lọ bá béèrè ọwá níyàwó ah, abdullahi níyàwó ọmọ abdullahi bin Umar máa gbọ́ ò jẹ́mà pé wọ́n fẹ́ràn ànábì kan jẹ́ ni wọ́n tún pẹ́jọ máa wọn lọ ìwọ́n ní ìṣe wọlé tí ìṣe gbọ́tàn ilé kékeré ká tó máa lọ wọ́n ní eh, bilal jọ ma abdullahi ibn Umar ọlọ́run ti ẹ̀ ń ṣe ọ̀rọ̀ ọmọ náà là ń ṣe ọmọ ọmọ rẹ̀ kẹta ah, ọmọ Umaru ni abdullahi ọmọ ọmọ Umaru ni kí ni bilal Bilal wa jẹ́ ẹni tó náà ti mọ̀ nípa sẹ̀ríà ah, níwọ̀n bá tiẹ̀ rahimahullahu ta'ala ọwọ́ ka àdíjì fún pé ànábì ní látàmúnà ọ̀nà ìmá Allah masajid Allah ẹ má máa kọ̀ fáwọn obìnrin tẹ́ máa fẹ́ lọ ah, ah. ànábì sọ báwọn sọ̀rọ̀ bá rẹ̀ tó bẹ̀rẹ̀ bá lóun fẹ́ lọ ìyàwó rẹ̀ lóun fẹ́ lọ lọ́pẹ́lẹ́ àná tẹ́ ń bẹ́ ní ni ọ́ Nú obìnrin ìdí masalasi. Ọwọ́ àgbà fún ọjọ́ kan fún mọ̀fẹ́ lọ. Wọ́n ká ìká ìwọ́wọ́wọ́ kò sí ìjẹba ayé ti bàjẹ́ ìjọ lọ. Ọmọ ṣẹ̀ríà. Arábìnrin tó bẹ̀rẹ̀ bá béèrè fún pé mọ̀fẹ́ lọ masalasi. Ẹbí lẹ́jọ́ lọ. Ẹjọ́ lọ. Bìláàlù wá ń ṣe fásiwáyé pé lànàmùnà ọ̀nà hùn àbíláàlù ọmọ àbíláàlù ọmọ sọ pé ah, ayé tí padà yàwó àìsàn ọjọ́ àbáta ayé tí nǹkan dúdú kò sí ẹnìkankan tí ń ṣe kọjá tí ń sọ́bẹ̀rin lójú ọ̀nà kọ ayé tí náà náà náà lànàmùnà ọ̀nà ọ̀nà àní jẹ́ wọn lọ ọmọ ara jù. bàbá lafa abdullahi ibn umar abdullahi náà wà gbọ́ pé ah, ọmọ ta ní sọ ní wọn ní bìláàlù ni lan ukallimaka hatta amut abdullahi bin mawu ni ẹ eh, anabi sọ pé látọ́mùnà ọ̀nà ìmọ̀ aláì màsá yìí dà wọ́n ní lànàmùnà ọ̀nà ọ̀nà ọparí ẹ̀ lé nìí kí wọ́n fi kú òláyé ní òní bọ́ sọ̀rọ̀ ma onípa ọ̀tako ọ̀tako ọ̀rọ̀ anabi sọ̀rọ̀ eh, la ẹ̀ ẹ̀ láyé omi náà adókòrò. Ẹ̀rí máa ilé ń fẹ́ràn lẹ́bí wọn lọ. Ìwọ́n ní lọ ti ní díẹ̀díẹ̀ náà ní ọ̀nbọ̀ra lórí. Ọ̀jẹ̀ mọ̀ pé ojú ẹ pé ilé ọ̀tẹ̀ ọmọ ọmọ ọmọ ó ìfún wa ń kí ọ tó ọba kú yóò kọ àwọn afádáwálé rẹ ni wọ́n tún àtẹ̀wọ́ ọ̀ ibi tá a ti lọ náà ni pé kí wà fára bẹ́ẹ̀ ni wọ́n ní wàlámà wàsọ̀lá كي kéwù المهم أن العبد ينال المحبة الربانية إلى مثلا نهى لحوله نعم ما وكلما زاد زاده الله العبد أكتفي بواحد فقط من هذه الأسباب هذا وقد ذكر غير واحد من اهل العلم لو القيم رحمه الله الاخبار الجاذبه المحبه والمهم ان العبد ينال المحبه الربانيه إذا بذل مثلها للخالق سبحانه وتعالى وكلما زاد زاده الله. gbogbo àtúgbà tí yàrá bá ti ń ṣiṣẹ́ sọ ìfẹ́ ọlọ́run kúkọ́ kuko tọ́lọ̀ ń fẹ́ràn tọ́lọ̀ ń fi máa ń fẹ́ràn èèyàn tọ́ba ti ń ṣe bọ́ba ti ń ṣe tó lọ́lú wọ́ọ̀tì kìíní lọ́wọ́ náà máa fẹ́ràn rẹ̀ mo ní ẹyọkàn náà ti tó kámọ́ wulẹ̀ sọ mímọ́ ẹ lọ́ọ́ kátìrà ìfúnnu kọ́jú màtà àwọn tíra àwọn àbá mi wọ́n sọ bíi mẹ́wàá ìlú mẹ́ka mẹ́sàn-án ìlú mẹ́sàn mẹ́jọ لن يلي وامين وقوله ولكن الله ولكن الله أحسن إليكم الإيمان وزينه في قلوبكم أي آه، أي يتضبوا ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم أي أنفسكم أي قلوب أنك ما لوف ما فنر ما فنر ما فنر إيمان ما فنر ما فالإيمان هنا فالإيمان هنا لا بأنك إنتما إيمان ولكن الله الله حبب إليكم الإيمان الإيمان يا براكة أتم يقول أنا ثم قال بعد من لم وان الإيمان هم مراد منه احسن من الله إيماني كإيماني أو حنفا كان كان صمم الإيمان ما وقر في القلب قنيه وأن الإيمان هنا يدخل فيه كل الإسلام

yẹn ni pé àwọn sàbí ànábì àti ogun ń bá tẹ̀lé wọn lẹ́yìn náà ọmọ sọ pé wà láàkí ní ọlọ́ ọmọ sọ yìí pé á olúwa sọ pé mo ní ẹ máa fẹ́ràn Islam. wàdà kí gbogbo orígun islam mara àrùn ọkà bẹ gbogbo orígun ìmáyìn mẹfẹẹfà ọsẹkẹni ọkà bẹ gbogbo àwọn ọwà rere tí ànábì fi kọ́ wa ọkà bẹ. ọba yìí láyé omi náà tó pọ̀ máa ń la ayé omi kan láyé omi náà máa ń kan láyé gbogbo bí tí a bá ti ń ka ṣọ́ délẹ̀. táà tún lè mọ̀tá wọ́n ní kọlọ́ ọmọ wípé gbogbo ẹ̀lú wá sí ìfẹ́ rẹ̀ tọ́ka àwọn àwo àwọn àtàbí ẹ̀ gbogbo ẹ̀ bá wá tẹ̀lé wọn náà òun náà mọ̀ nípe ń bẹ́ẹ̀ hàn. afẹ́ wọ bìkan bí báyìí ó ní pé ìwádìí màkà ó ní pé njẹ́ ń pè ní ìfẹ́. a máa pé a máa yẹn jẹ́ àpẹẹrẹ ní ìpínlẹ̀ tó fi wà dáadáa kí yi, sọ́dé oníláwà ní àrà hmm. yìí bó ṣe wà yìí ọwá mú àfá Abdulhamid lọ́rẹ̀ ẹjọ́ dìde gáwò yóò hmm, wọ́n mọ́ra wọn lọ́rẹ̀ mọ́sára láfẹ́ mú mẹ́wọ̀n afá sadiq òun fẹ́ràn abdulhamid abdulhamid fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n kò fẹ́ jáde pé o wọ́n ń bára wọn gbé lọ lọ yẹn dáadáa náà ní ẹ̀bá ń dájọ́ ní òde dáadáa ok. àfa àsọ́ọ́dé ọlọ́run tó wá tó wá dá wọn padà ọwọ́ afẹ́ràn àfa àfa náà wá fẹ́ràn rẹ̀ bóò ni relationship yẹn ó ti jẹ́ bóò ni àsopọ̀ yẹn bóò ni ó ti jẹ́ yóò dùn àbí òní dùn pọ̀ àwọn ìjókòó ìta afẹ́ gbé ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ asùlù fi kàmáàlì lẹ́kọ̀ọ́bí àyẹ̀tò màfihì àlùmọ̀bà nǹkan pè ní fẹ́ tábàfẹ́ mọ̀ pé ó complete oníkọ́yẹ́ sí pé ọ̀tún àtòkù jọ ń ṣe kí ni wọ́n jọ ń tí ẹ̀rẹ̀ láàrin ara wọn. Ah, ilé ìfẹ́ràn rẹ̀ wọ́n ní àti kíni tí ọba ti sí báyẹn ìfẹ́yẹn ò pé eh, ìta fẹ́ ló ń bẹ̀rẹ̀ náà ní pé àwọn ìta ẹni pé ìfẹ́ tó pé jùlọ ní pé ọ̀tún àti wọ́n jọ máa ti kíni wọ́n jọ máa fẹ́ràn ara wọn wọ́n ìgbà ní háza. fàdínàwó a máa sọ pé tí abala kábà fẹ́ràn ẹni abala kìí sábàlá kìí jọba fẹ́ràn rẹ̀ a máa sọ pé ìfẹ́yẹn rọ̀ ìfẹ́yẹn ọ̀rọ̀ díẹ̀ ah, kò pé ọ wà ní ọ̀sán ayéhìn Bukhari àti Muslim pé arábìnrin Malik radiyallahu anhu ó ní kàrájì tó máa rọ̀sọ̀ ọ̀yà sí àjẹ́ wọ́n máa káàdì ìdá àrájì arábìnrin Malik ni mo jáde mo bá nábì jáde ń jọ kan sallallahu alaihi wa sallam lọ́dún ogun mo wá lọ sí ọmọ ọ̀dọ̀ fún mo ń sàpò ẹ̀ mo ń bá mú gbá mo ń bá ọ̀rẹ́ mi jẹ. nígbà tí ànábì dé Màdínà bó ṣe yọ ọlọ́ọ̀kan máa tó dé Màdínà àyìn lẹ́yìn tí ń bọ̀ wálé. ọ̀gá nígbà tí ọkọ̀ yọ báyìí ọ̀kẹ́ húdù lọ fọ́fọ́ rí lọ́ọ̀kan mo ti lókè húdù lọ́ọ̀kan báyìí àmì bá ní. ọ̀rẹ́ ní ààrẹ àjábá ló ń. ààrẹ àjábá ló ń. arábì fi mùsàlá kàrin lẹ́ ń bẹ̀. arábì ní òkè dẹ́wọ́ lọ́ọ̀kan òun o ọ̀fẹ́ràn wa àwa náà wá dá padà náà wá ti gẹ́ni. wani kamalul mahabba ite ya pe n wa fi i moba láti ń lọ àgbà to pe oto ne ti àwọn abẹ́ agba eedi awon lo gan wọ̀ mọ́sàlá tó ń وهي أكل رأيها هنا أن من أحب الإيمان يحبه بالإيمان أيضا مشاركة حتى يستكمل المال. Ṣé bá ti wá sọ ti pé complete ìfẹ́? ìfẹ́ tó pé pérépéré ni pé pé ọ̀tọ̀tọ̀ àtòsí ọ̀fẹ́ ara wọn tá a wá lè gbé kalẹ̀ ń bi yí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ràn ìmánì tá a lè sọ pé ìmánì náà ṣe kíni yóò fẹ́ràn rẹ̀ padà bí káàdì mọ̀ pé ó ń ti ń gbádùn ẹ̀ tí ọ̀bà wá fẹ́ràn rẹ̀ padà tí ọ̀wà gbádùn ẹ̀ dáadáa báyìí ọlọ́run ti ní wà láyé kí ń nà wọ́n àpàtà ọ̀nàkúlù mọ́tàlá àwọn àmà sọ lápèjúwe ibi ẹmbá zikiri zikiri náà gẹ́gẹ́ ni ẹmbá náà gẹ́gẹ́ ni ẹmbá àwọn náà fẹ́ràn rẹ̀ àdúgbò tí bá ti máa wọ́n lọ nìyẹn ni kí wá láńtà dákun sọ́ra rẹ o ọ̀rọ̀ ẹ̀sìn kìí ti làákà ìrìnká làbí sọ̀rọ̀ mẹ́. a máa wá kí ni ẹ̀rí ẹ̀ kí ló rí rẹ ẹnu gbólóhùn pé ọ̀fẹ́ràn àbí èmi náà fẹ́ràn rẹ̀ làákà ọ̀ gbọ́dọ̀ dá sọ. ó lè sọ sí igi ẹ̀yìnkùlé rẹ o ó sì lè sọ káàdọ̀ rà ṣùgbọ́n káà ọ̀jẹ́ mẹ́sìn-ín ah, mọ́lá ìdíkà rẹ̀ mo sì lérò pé káàrin náà láìkì ni ẹ kò sí wàhálà ẹbí káàlélẹ́hùn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn lọ bẹ́sọ pé kìíní ẹ̀ náà fẹ́ràn rẹ̀ onídìíkọ̀ ọwọ́ ìrìwà fún máa gbọ́ owó ti gbà wá. ọ̀la yóò kọ́ ìdá Fàbátò fàínà lè máa rà. Wọ́n lè yìnrìn máa sọ pé ìgbà mo ti fẹ́ràn yìí máa ní àà kọ̀nfàmù ìmọ̀ ìlà gbọ́dọ̀ sí kí ni. Ọ̀pọ̀ máa sọ báwọn, má ti sọ báwọn yẹ̀ wà dáálí. Wà dáálí torí àìsí rẹ̀ rí fún ni o tá a bá rẹ̀ fún àjọsọ náà ṣùgbọ́n tá a bá ti rẹ̀ fún àbá ti rẹ̀ fún àdàkẹ́ mi wọ́n lákì náà ó. ìbàdí ni ńláwù. Ah. wọ́n láàrin wá sọ́dọ̀ àbáṣe ẹnu ọba gbà ká pé ìmánì fẹ́ràn ni ìmì fẹ́ràn ìmánì fẹ́ràn ṣùgbọ́n a ní nǹkan mi alternative tá a lè lò tá a rí náà sọ fún kí ni nǹkan náà òun náà ní ká máa sọ pé mo tẹ̀sí ẹ̀. Báwo ah, bó tẹ̀ bá tẹ̀ sí nǹkan? Nígbà ah, tí kìíní yẹn náà ó rìpláì mi. Abẹ́ ẹ̀gbọ́n mi. Ó bóúnjẹ ní. Ọba fi ah Wọ́n sọ wọ́n mọ̀ pé ah, ọgbàgbà bẹ́ẹ̀ oúnjẹ náà fún ọ ìwọ fún òun náà wá fún ọ èyí á ti máa jẹ mí tó bùdá nípa tó tó tó tó oúnjẹ lòun náà ah, ẹ rí i pé kò fún ọ nù wọn èyí á máa tèèsì ìmá èyí á máa lásìkò ìdí ẹ èèyàn àtún máa jẹ́ tá a bá ti ń jẹ́ táǹtì sí ẹ̀ táǹlà a máa wò pé òun náà ń fi nǹkan kan fún aná nìyẹn wọn láwọn máa sọ pé gẹ́gẹ́ bí àti jàánà sọ́dọ̀ bí aláwọ̀ dára àná ó oní tàlá tó ń máa ń kún náà bí wájá dàbí iná hálà wátà lè máa nì. alábìnrin bá ní nǹkan mẹ́ta tí ń bọ̀ yìí olúwa rẹ̀ yọ́ máa bá yóò máa rí pé ìmáànì náà ti wá jókòó sọ́dọ̀ tẹ̀ náà. Ah, ìmáànì náà rí pláì nù ṣùgbọ́n àlè sọ pé ìmáànì fẹ́ràn rẹ̀ ìmáànì náà wá ó ṣe ọ̀fẹ́ràn ìmáànì ìmáànì wá jókòó lọ́dọ̀ rẹ̀. àwọn ah, náà ti ń kankan nù kí nìfẹ́ gan táwọn wíjà ebi ká tún máa ra wa náà nìfẹ́ àbí àrè sá fún ara ọkọ̀kọ́ jẹ́dà lèhìn na halawata alìmá aha ọ̀họ́ rí pé fẹ́ náà wọ́n kí ń bẹ̀rún ẹn bá fẹ́ràn ọlọ́ntọ́ fẹ́ràn ànẹ́bì wájàdá halawata lèhìn ọfẹ́ràn ọlọ́ntọ́ fẹ́ràn ànẹ́bì yóò tẹ́ sí ìbà wà máa yóò fẹ́ gbọ́lì máa ọmọ yẹ kọ́ra أن يقذف أن يقذف به بالنار ولا حديث حديث من جميع هذه الآية فالوجود الحلاوي فالوجود الحلاوي فيه مفاعل أما آه، بكيوت بنت المؤمنين وحديث مثل ما بيدا الإيمان ذاق طعم الإيمان هنا يوجد يا وذاق بالله وتفون وتبادل وبالإسلام دينا وبمحمد رسولنا صلى الله عليه وسلم نعم والذوق أمر وجود وفي حديث آخر على كلها يكفي ويكفي أن الله يكفي أن الله سبحانه الذي أحبنا أحببنا فيه أو أحببنا له wọ́n وقتي قالي ففي ká tiẹ̀ pa àlè sọ pé ìmánì fẹ́ràn wa tá a tún fẹ́ràn nábì rẹ̀ àti ìmánì tá a fẹ́ràn yìí ó tó wáyé tí olúwa ti tàdéhùn pé lè ànàwó lè ànàwó yájú bí ibìlẹ̀ áfẹ́rẹ́ bí ó ti tàdéhùn wípé wọ́n máa san wálé kan ju bá ti tẹ́ lọ wàtà ìyá àti kó mi wà lákínà lọ àbábá olúwa fẹ́ràn yín ó sì ti ìfẹ́ ìmánì sọ́kàn yín náà láàrin yìí ọwá ní abala kejì ọwá ní wàsànyánà owó bí olóòbí wàsànyánà owó bí olóòbí kùn ó ní ọlọ́wọ́ wá sí lọ́sọ̀ọ́ ó ṣe ìmánì ó ṣe ìsìláàmù lọ́tọ̀ ní ọkàn yín. Hmm? Adébá máa bèèrè pé Hábàbà ọ̀nbẹ̀m̀bẹ̀ Zanyana ọ̀nbẹ̀m̀bẹ̀ kí ni àtọ́ méjèèjì. Níta àlebi túmọ̀ rẹ̀ náà ni alákọ̀ọ́kọ́ ká sọ pé. Wọ́n bá níbo lèèyàn tí máa gbé síbi Zanyana ní àti Hábàbà ọ̀sọ̀ pé ibi Hábàbà láti kí ni. Níta parí ẹ̀ sí níbo Zanyana. الله حبب إليهم الإيمان وزينه في ní foundation àwọn náà ní ilé jẹ́ ti ní hábàbà kò lè ní ìgbàyà ìyẹn wá lè ní hábàbà kọ́ ní ìgbàyà ẹni bá wá fún méjèèjì yẹn kò ní Ìdí ń jẹ́ kí ẹ̀sìn kan máa sọ ni pé ọlọ́run lè àbábà rẹ̀ kó jẹ́ ọ̀fẹ́ràn ẹ̀. Ìmọ̀ kò sí lọ́sọ̀ fún ẹ̀. Tó bá sí lọ́sọ̀ fún ẹ ni kà á kà ọ́ láyà. Òdí pé ọ̀sán ni wọ́n máa rí. Ìdọ́fà tí wọ́n fi sọ pé ààwẹ̀ tó ti tàn tó ti dìtàn ni pé ó rọ́sọ̀ rẹ̀. Ọkàn gbà pé ọlọ́run rọ́sẹ̀ ọ̀nà sáà ṣe bí ẹ bá ń kírun lọ́wọ́ tó ló bá bá ṣe ìrún lọ́sọ̀ fún ẹ̀ ò ní fẹ́ kọ́ parí mọ́ o. tàràwí àpá mẹ́jọ àbí àti wítìrí ọ̀pá mọ́kànlá ọ̀pẹ̀ ha tó ti yàtọ̀ náà nù ọmọ àpẹ wà sáyé yàtọ̀ àwọn nẹ́bà kí sọ̀lá tó lówó bá ti kí níbi lónìí àti bá ti máa kí lẹ́kọ̀ọ́ kan tó ń pòṣe àbí àbámà pòṣe mọ́mà fún pòṣe mọ́ àgbà kan súnà súnà tọ́pọ̀lọpọ̀ máa lò bọ́ bá já àwọn àbòmí gan ọ ní tó ti wọ́n ti bá gan òní ẹ̀bá mẹ́. aláàkí sọ̀rọ̀ ọ̀sùn lébi kí n kí magrebi kí n kí bá ń fún ẹ̀ ọ̀sùn lébi kí n kí ásírì kí n kí bá ń fún ẹ̀. máa kí lórí fún ọba àti ń kí lọ ó ti yan ẹbí ti tó gbé lọ lórí irun ẹni pé ah, tó má ti dé gan yóò fi ọlọ́mọ jẹ̀ wọ́n lédi irun ni. ọlọ́run ọ̀sán yánà ẹ̀fọn ni ọ̀sẹ̀ ìyá ni ẹ̀yìn tó bá sí lọ́sọ̀ fún ẹni ò ní fẹ́ ọtá tí forí balẹ̀ báyìí ò ní fẹ́ gbóyè ń bẹ̀ mọ́ àgbé àgbé ìgbé ìgbé gbádùn ẹ̀sìn jẹ́ gbádùn ẹ̀sìn ó sì pẹ̀ lórí ẹ̀ ọ̀nka kọ́ránì lọ́wọ́ òbí kàdébì kan òṣè kátìmá òyìnbó gbé ti parí náà yẹn tún bẹ̀rẹ̀ mi. wọ́n lọ náwó lánàá fẹ́sìn wọ́n tún ní ọtún wá náà lónìí ní ibà ah, náà kan lánàá kò sí mbẹ̀ lára rẹ̀. tó ń jẹ́bi bá nílò àdúrà yẹn gan aláhùnmá hábìlì lẹ́yìn iná lè yé máa. aláhùnmá hábìlì lẹ́yìn iná lè yé máa. wàtá yìí yẹn ní òfin kò lóbi náà. wàtá yìí وكرم إلينا الكفر والفسوق والعصيان وكره إلينا الكفر والفسوق واجعلنا من الراشدين واجعلنا من الراشدين واجعلنا من الراشدين Azọ́fún wa pé hápapà ó ní ìpìlẹ̀. Láyànà òun náà ni òpin ìparí. Wàlẹ́ ìsàkúlù máa ń bádà àwásàlẹ̀. Kìí ṣe gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ hápapà ní ọba débi láyànà. Ó ti bẹ̀rẹ̀ náà. Kọ́lọ̀mbá ni ọwá bẹ̀rẹ̀ gan okùnkú débi láyànà. Àdúgbò máa bẹ̀rẹ̀ ọ̀hún fún ọmọ débẹ̀. Àwọn tàbí débẹ̀ ń jẹun rọ́bì ọ̀rọ̀ wọlá jẹun. Ìmọ̀lúwa ròyìn àwọn tàbí láàrin yìí ọpọ wọn pa ọpọ wọn tán ó jẹ́ wọn orí bẹrẹ ó tó jẹ́ wọn orópin dìàn ọ̀tọ̀ wájà <laughs> bó ti mọ̀ náà ọ̀yà tó ń pè. ọwọ́ àti wọn ládé òpin ẹ̀ ó di wọn ládé òpin náà ní sàyánà yẹn adé ní sàyánà yẹn. اللهم اجعلنا لهم اجلنا نصيبا من ذلك. tó afẹ́wò gẹ́gẹ́ bíi zakao ṣe fẹ́ ká tó máa lọ ilé zakao. Ah, ìbámu bá pọ̀ ẹ̀rí gbígbóló méjì ọlọ́run fi lọ́lọ́run lò láàrin. wàlákin náà wà. Tẹ́bá bí ọlẹ́rẹ̀ fi rin tí méjì olúwa ti fẹ́ lára àwọn amúmìnì pé ẹ máa fẹ́ràn yí máa ẹ sì máa rí lọ́sàn lọ́sàn gbogbo ọgbà. Oyin tẹ́ méjì olúwa lò fún wa ń bẹ̀ yẹn, tí wọ́n bá ní èwo lè sùn mú ń bẹ̀. Èwo lè sùn mú bẹ̀. Ọlọ́mọ pé kò mú hábàbà o. Kí ló mú jẹ? Ọgbọ́n gan yo. Torí gbogbo tá a bá ti lọ́sọ̀ọ́, kódà kọ́ má da. Kódà kọ́ má da. Yọ ma máa ya. yàn jẹ́bá ní ọmọ na obìnrin arọ ní ìlú ó kí ní ti ní bàrán rẹ̀ ṣùgbọ́n wọ́n kẹsẹ̀ bẹ́sẹ̀ àti àmà ni àbí bu lára tó tó dáa ó lè bẹ́ẹ̀ lọ lé. bẹ́ẹ̀ náà ni bó ti lọ nìyẹn. wọ́n ní èsù wa gbọ́n pọ̀ ọwọ́ àmọ̀ pé á ah, ah, bàbá yẹn ọ̀yà kékeré wọ́n ní lọ́wọ́ máa pé èsù tó yẹn bá sáyẹ̀ kéré lórí tó dúkò tí lọ́rùn ní nàìjíríà kásí lọ́sọ̀ káàrí fọ́ọ̀mù ẹ̀ kásán ṣe káàrí gbogbo ẹ̀ káàrí fọ́ọ̀mù ẹ̀ kákan lọ́nà. mo ní fákà ánàwó ọ̀dà bí ẹni pé fún wọn lágbára hábàbà. wọn lágbára láti máa sọ pé ewé sunko tí wọ́n bá lọ sòògùn fẹ́ràn tí èsì ìfẹ́ tọ̀dọ̀ ọlọ́run kò sí ni yóò sunko ń jọka kí ni ọ̀fà tó fi kì í sífẹ́ ló mú wa ọ̀sà ìyá náà ni bọ́ ọ bá rí ní tí ọ̀dà ọ̀wà máa rò kọ́dà bọ́ ọ bá rí ní tọ́ da ọ̀wà máa rò pé kọ́dà àwọn ìyá náà tàhayúlù ní tàhayúlù ní a máa pè tàhayúlù بالقرآن وإذا جاء كثير من القرآن ولم أكن بعد على أنه بحرف ní eh, ètí ìrí ayà tó bá wa jira bóyá ń bẹ o ṣùgbọ́n ìdí èyí báyìí tí mo ti ń sọ̀rọ̀ pé ṣètọ́nù wa lò pé ó fi ìfẹ́ nǹkan sí ọmọ ádámà lẹ́nu ṣùgbọ́n báyìí yá náà rẹ̀rẹ̀rẹ̀ ọ̀pọ̀ ọ̀nà alùkùránì ẹjá kí díẹ̀ bẹ́ káwọ́ sáyé àná tó ìtọ́nù kẹ́ lè bá mọ̀ pé ní tá a fẹ́ fi ké fún ni pé kálukọ́ sọ́ra kì ṣe gbogbo ń kí ni ìwúra nínú ẹ̀sìn àti ayé bọ́ ń kọjá lọ nítorí àwọn akẹ́kẹ́ gbẹ́sìn dání kí sí lọ́sọ̀ọ́ dídí àti ni wọ́n ń ṣe bá sọ́ra Ah, bẹ́ẹ̀ náà lè tó ayé náà bẹ́ẹ̀ kan bá gbé nǹkan kan wá tó fẹ́ràn nínú ètò ayé nínú nǹkan tí yàn máa fẹ́ràn láyé ìdákan ìwò dáadáa èso ń fi nǹkan lọ́sọ̀ wọ́n ní ìtí èso tó lágbára jùlọ fún ọmọ ádámà olùgbé yóò ṣe ń jẹ́ ọ̀dà lọ́sọ̀ kan sọ́dọ̀ náà láyà ti ti dírí ọ̀yà gbogbo aláìsẹ̀ ilé nǹkan lọ́mọ sí gbáyà abẹ́wò bí èso ti ń sọ ìyá náà ti ń sọ ìyá náà ọ̀n sọ ìyá náà ó ní sọ́dọ̀ náà láyà ti ti lọ́sọ̀ pé ta láàrú من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم قل فزين لهم الشيطان فزين لهم الشيطان فزين لهم الشيطان sọ́lọ́tọ̀lá ní àárín àyà 43 ẹ̀tún síbẹ̀ náà sọ́lọ́tọ̀lá ní àárín àyà 43 olùsọ pé bàyá fúnra Aha ọ́ntàkìtì ọ́ntàkìtì ọ́ntàkìtì àwọn ẹni ọmọ ntàkìtì ó ní mò ń rìn ni ètò ń lò lọ́fà. ọ̀nfà gbó anígbólọ̀ nfa à onígi ni ewé ọ̀la ni mò ń fà. ọ̀sẹ̀ ni àgbẹ̀ mọ̀ ṣe ń wà ọ̀nà káàmù yà á lò ọ̀njalè alọ́njalè ó ní èmi náà fẹ́ lọ́la ni. Sọ́ọ̀tù Námìlì bákan náà, oní sọ́ọ̀tù Námìlì àyà 24 ẹ̀lọ́ síbẹ̀, wọ́n sọ fún wa pé wà já sí wa. Wọ́n وزين لهم الشيطان أعمالهم فصدهم عَلِي السبيل فهم لا يهتدون سورة العنكبوت آية 38 سورة العنكبوت آية 38 عدم بكر وعادا وثمود وقد لهم الشيطان أعمالهم Trọ́fìlà ń fa àyà pọ̀ sí ìṣòkan bá pé. Wàbí ìfẹ́ ní ayé àwọn ìṣẹ́ ìmọ̀ ọ̀rọ̀ àpàdánù wọ̀kọ́ àdáyà. بما تقول يوم من الناس وإني زين لهم الشيطان أعمالهم وزين لهم الشيطان أعمالهم lọ́pọ̀lọpọ̀ bàbá àlùfáà tó bá dé tó yìí náà náà pọ̀ tó yìí náà ẹ̀ẹ́dájú ìdínáwó ẹ̀bí sánmà bàáyìí lòó tọ́mà pín zúyìnà zúyìnà zúyìnà àtà zúyìnà tó jẹ́ mọ̀ bá lọ́wọ́ ma pé always wà mẹ́ زين للناس حب الشهوات حب الشهوات من النساء والبنين والقناطير تقطر bó ti wá lọ nìyẹn a ti mọ̀ pé ṣètọ́ọ̀nù tiẹ̀ ọgbà tẹ̀sí yìí lọ́wọ́ ọgbà mú tiẹ̀ ọwọ́ ti hábà balẹ̀ ìfẹ́ òfìlẹ̀ ọ̀sọ́ ọgbà mú. ìyẹn ibẹ̀ náà ni àyà tá a wà mẹ́ pé. وكره إليكم الكفر الفسوق والعصيان

ẹ̀sìyàn kófùrù yé wa ìṣókù náà ó tún yé wa lọ bá wọn àfa àtijọ́ wọ́n bí ìsìyàn nìyẹn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àmọ́ àwò pé bó ló ti á jẹ́ tó jẹ́ sí pé tẹ̀sítì òde lọ bá wọn ọlọ́nkọ́sọ àjọ̀dá lọ olúwa لو يطيعكم في كثير من الأرض لعلمتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان